gbé. balẹ̀ kó tó gbé a bàbá mi fẹ́ tó tó tó bàbá mi ti fún abalẹ̀ a bàbá mi ti fún abalẹ̀ a. bẹ́ẹ̀ ti rí báyìí. Thank you. Thank you.